Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa àwọn tó bá wọ ní ẹ̀kọ́ muflihun oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá kò sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé muflihun group of schools sound qualitative Islamic and Western education competency in Arabic language daily and memorization experience and competent teachers sound Islamic training well-equipped science laboratory home economics a collaboratory, conducive learning atmosphere, good moral upbringing, comfortable social care. Báwo ti dọ́dọ̀ wọn rè? Muslim ìfẹ́lódún ìjó bi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajíbọ́lá street, beside Àlàáfíà bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà. Ẹ jẹ́ máwọn ọmọ wa lọ sí Muflihu. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí يا aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al-muflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn àti ní àdúgbò muslim masala road ajibola street lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ àlàáfíà bread bakery tí branch wa kan náà tún wà ń bẹ̀ ilé ẹ̀kọ́ yìí àwọn náà so onígbọ̀wọ́ ètò yìí o abẹ́lọ́hún gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ ní òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n tún gbowó kalẹ̀ tẹ́ fi ń gbóhùn wa ní ìjìrà fourteen forty four ọlọ́run jẹ́ àjọ jèrè láyé àtijọ́ gbìndín àlùkìyàmọ̀ jàmbá tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Suad Rashid tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ayyaman ma'dudat. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tó pọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa míì sọ́lẹ́hà abdulhakeem bismillah. kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam tasaharu fa inna fi sahuri baraka. Rawahul Bukhari wa Muslim. Translation Allah's Messenger, may Allah's blessings and peace be upon him said, Eating sahu without meat, as there is abundant blessing in its consumption. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. One, The Hadith emphasizes the importance of eating without meat, sahur. 2. Consumption of sahu helps fasting person to be strong during the day. Three, It teaches that there is no continuous fasting in Islam. Four, Eating of taru as if fasting person to wake up in the night for different acts of worship like Qiyamul recitation of the Quran, supplication to Allah, to mention but few. Five, Eating of taru is full of Allah's blessings. Ẹ̀yin arúgbó Ọlọ́run kí máa bára wa sọ̀rọ̀ ní òru èní yìí. Òun la pè ní al-a'malu saliha fi Àwọn fẹ́ olóore tí wọ́n fẹ́ ká mójútó, tí wọ́n fẹ́ ká dún ní mọ́ bí a ṣe ń gba ààwẹ̀ rọ̀mọ́bọ́ọ̀nà lọ yìí ẹ̀yin arúfin ọlọ́run ẹ mọ̀ lọ gbà pé àánú ọlọ́run mọ̀ ni bọ́lọ̀ ń ṣe ní ẹ wà láyé lásìkò tá à ń sọ̀rọ̀ ìtẹ́mi náà wà láyé abẹ́lọ́run ọlọ́run jẹ́ ká tún gba ọ̀pọ̀lọpọ̀ ààwẹ̀ rọ̀mọ́bọ́ọ̀nà láyé ká dẹ̀ ṣe kò ń gẹ́ ẹ làyè látùlẹ̀ kọ́dìrì ẹ̀yin arúfin ọlọ́run àáfàá ní ká lọ ọmọ kò fẹ́ẹ̀ ṣiṣẹ́ eré kan tó yàtọ̀ nínú rọ̀mọ́bọ́ọ̀nà o àwọn iṣẹ́ eré tá à ń ṣe é bọ̀ níjọ́ tí ò sáàwẹ̀ iná wọn fẹ́ ká máa ṣe nígbà sáàwẹ̀ bá tó lọ tán àwọn aṣẹ́ rìn yẹn náà òun náà fẹ́ ká tún máa ṣe kí wàá ní nǹkan tó yàtọ̀ ń bẹ̀ àzìyáàdà wàlmùdáwámọ̀ wàlmùláàzámọ̀ àáfàá ní nǹkan tó yàtọ̀ nínú rọ̀mọ̀bọ́ọ̀nà ni wípé àwọn aṣẹ́ olóore yìí kọ́ pọ̀ sí àwọn aṣẹ́ olóore yìí ká máa tẹ̀síwájú nú ẹ̀ àwọn aṣẹ́ olóore yìí ká dún ní máa ká wà continuous and persistent tọ́já sí páwọn ṣé olóore yìí á tún increase nínú ẹ̀ tá a fi kún ìyẹn làwọn àáfàá ṣe wá yọ àwọn ṣé olóore bíi márùn sí mẹ́wàá kan bá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú nínú ààwẹ̀ Ramadan náà ẹ wá jẹ́ àwo díẹ̀ ń bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run eléyìí ó tún ní ẹ́písòdù kejì tá a fi sọ̀rọ̀ àwọn ṣé olóore tí wọ́n fẹ́ ká dún ní bá a ṣe wà nínú oṣù Ramadan náà yìí àáfàá ní iṣẹ́ orí alákọ̀ọ́kọ́ tí wọ́n fẹ́ ká mójútó gẹ́ngẹ́ òun ni sọ́ọ̀mù rọ̀mọ́dọ́n ká gba àwẹ̀ rọ̀mọ́dọ́n torí pé jọ́sí òsì rọ̀mọ́dọ́n àwọn àwẹ̀ súnà ń bẹ kọjá pété èèyàn ọba àgbà kò ní jí àlọ́dọ̀ ọlọ́run àwẹ̀ ń bẹ gbogbo ọjọ́ monday àwẹ̀ ń bẹ gbogbo ọjọ́ thursday ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù hijira àbọ̀jọ́ kejìlá ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àbẹ̀ní ọjọ́ mẹ́ta nínú oṣù hijira kọ̀ọ̀kan àwẹ̀ ń bẹ àwẹ̀ ń bẹ nínú oṣù shaban àwẹ̀ mẹ́fà ń bẹ lẹ́yìn Ramadan àwẹ̀ ń bẹ nínú tásúà àti aṣúra ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá oṣù Muharram báwẹ̀ ṣe ń bẹ níjọ́ àràfà ṣùgbọ́n bá a ti wọnú Ramadan yìí kèé sáwẹ̀ méjì lọ́sẹ̀ kèé fi àwẹ̀ mẹ́ta lóṣù àwẹ̀ ojoojúmọ́ ni tí odidi Ramadan tí ó fi pé fáwọn tó bá ti lè jẹ́ mùsùlùmí ẹni tó ti bàlágà ẹni tó já sí kó ní làákàyè tọ́lọ́ ní kó lálàáfíà pẹ̀láwọn mọ́jẹ̀mú míì táwọn àfa àfikún ká arọ ọ̀gá aṣẹ́ eré tá a gbọ́dọ̀ mọ̀ ṣe nínú oṣù rọ̀mọ̀bọ́nà òun ni irun wákàtí márààrún wa ká máa kí níjànmọ́ ká máa kí lásìkò ara ẹ̀ ni ẹlẹ́kẹta ni kẹsọ́rọ́sù tìláwà á máa wá ka fúrání tí kódà wọ́n bẹ nínú àwọn sálàfùlì umma bí ìmáàmù wa ìmáàmù Malik ọlọ́ọ̀bániyọ́nú sí wọn tí rọ̀mọ̀bọ́nà bá ti dé báyìí gbogbo ilé kéwú wọn ó close ẹ̀ gbogbo halkọ ìjókòó àdìsí wọn ó close wọ́n wà ní oṣù rọ̀mọ̀dọ́nà yìí o nǹkan méjì náà ni àwọn òmòjú tó ń bẹ̀ pé oṣù rọ̀mọ̀dọ́nà tó dé yìí o iná mà wúwá lìtìláwá wá ìtààmì mọ̀sáàkì pé oṣù rọ̀mọ̀dọ́nà yìí tẹ̀ ń yìí kí làwọn wà máa ṣe báyìí àwọn ọmọ wa gbogbo àwọn ó sì máa fún àwọn ni ìyẹn la ṣe àwọn ẹni rẹ tí wọ́n ti lọ wọ́n ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọn a máa parí kùránì méjì lójúmọ́ nínú rọ̀mọ́ nínú rọ̀mọ́bọ́n ní inú rọ̀mọ́bọ́n tó bá wá jẹ́ pé rọ̀mọ́bọ́n jẹ́ thirty kùránì sixty tí rọ̀mọ́bọ́n bá jẹ́ twenty nine kùránì fifty eight nìyẹn ìmáàmù wa Bukhari tí wọ́n jẹ́ àfa aládìísì àgbà nínú rọ̀mọ́bọ́n náà nítorí dìde àárín ọjọ́ méjì kùránì kan ìmáàmù Bukhari máa ń parí ó túmọ̀ sí pé láàárín oṣù rọ̀mọ́bọ́n days wọ́n parí kùránì fifteen tọ́ba wá di alẹ́ nínú náfìlà àwọn tó máa ń ṣe lóru kùránì kan láàrin ọjọ́ mẹ́ta wọ́n ka jíjù mẹ́wàá lójúmọ́ jíjù táàtì ní bẹ́ẹ̀nu kùránì jíjù kan ní í ṣe éésù méjì ló fi jẹ́ kùránì éésù ọgọ́ta àti màmú Bukhari éésù ogún iná fi máa ń ṣe náfìlà lóru nínú àwẹ̀ wọ́n lo éésù ogún lónìí éésù ogún lọ́la éésù ogún ní ìjọ́ kẹta àárín òru mẹ́ta kùránì kan wọ́n ta kùránì mẹ́wàá lóru Ramadan kùránì mẹ́ẹ̀ẹ́dógún lọ́sàn-án ọjọ́ kùránì twenty five atúrínú àwọn àáfàá sálàfù náà tí wọ́n tó máa ń ka kùránì tó pọ̀ kódà àáfàá wa ọmọ àfáàn ọlọ́ọ̀nba ni yọ́nú sí wọn bó ṣe wà ní òtíra minhajul qasidin wọn a máa fodidi kùránì parí náfìlà ní òru èyí ọmọ wa rò pé wọ ọlọ́run aina nahanu awula níbo làwa wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni rè kẹ́nìkan máa sọ pé wúmù rìjáàl wà nánú rìjáàl àwọn èèyàn yìí èèyàn ni wọ́n èèyàn làwa náà tó bá rí bẹ́ẹ̀ ọwọ́ afẹ́ síra rẹ̀ wé wọn èèyàn ni wọ́n lóòótọ́ èèyàn làwa náà wọ́n èsè mọ̀lẹ́ta àwọn àmọ́ sọ pé wà fi zálíkà fálíyàtà náà fásìlì mùtànà fi sùn táwa náà wá máa ṣeré ìdíje pẹ̀lú wọn ṣùgbọ́n ipò ńlá làwọn eléyìí ni wọ́n níwájú ọlọ́run táwa náà wá sáré bá àfi bá wọn òun ni torí náà nínú tọ́fẹ́ ká máa ṣe é pọ̀ nínú oṣù Ramadan òun ni kẹsọ́rọ́tù tìláwà ká jẹ́ kí kíka fúrání ìwà kọ́ pọ̀ ká ka fúrání lọ́sàn-án ká ka fúrání lóru ká kí àwọn ọ̀run òru tí ó dògidì tá a fi fúrání ká ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yà ajé amójútó eléyìí ara ń tá àmọ́ ṣe nínú rọ̀mọ́bọ́ọ̀nù òun ni àfọ́ lára ń tá àmójútó nínú rọ̀mọ́bọ́ọ̀nù òun náà ni kìyàmù rọ̀mọ́bọ́ọ̀nù àwọn kìyàmù láì àbí sọ̀láàtù tàràwẹ̀ àwọn àfáà ní àlàyé tó pọ̀ lórí eléyìí tọ́já sí pé ìwọ̀nba àfẹ́jú tá à ń lò lè mọ́ fa káfà kó gòun ṣùgbọ́n kí ni tá a fẹ́ sọ nínú òru rọ̀mọ̀dán náà wọ́n fẹ́ kí náà fílà wa pọ̀ kó sì gùn látẹ̀yìn ìrun ṣáì òun lòru ti bẹ̀rẹ̀ kò sí ní tó burú àwọn tàràwí àwọn ásámú tá a máa ń kí nínú òlu wa lẹ́yìn ṣáì ká kí kódà ń tọ́da ni ká tó fàágùn sófiyé tó o tó fàágùn tán kò sí ní tó tó burú kó o tó jí lóru àti èyí táwa kí lẹ́yìn ìṣáì pẹ̀lú ìta tó kí lóru gan tá a bá tó jẹ́ pọ̀ kò tí ì fẹ́ sún mọ́ ìròyìn ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó máa ń kí àbẹ́ ìtàwọn sáláfùlù wúmọ̀ tí wọ́n máa ń kí èyí tọ́lọ́ bá ní káwa náà rí ṣe kọ́lọ̀ ń kọ́gbà lọ́wọ́ wa ẹ̀yin tẹ́ ẹ bá ti kíta ara tẹ́ ẹ fẹ́ ń bẹ kí wọn aṣámúlálẹ́ ẹ ti kí wítìrì nígbà tá a bá tún jí lóru àní kí wítìrì mọ́ ẹ̀yin tẹ́ ẹ bá kí wítìrì ti yín bẹ kí wọn aṣámúlálẹ́ ẹ sọ wítìrì yín di kéde òru ká jí lóru ká fa ìrun gùn ka furaani tó lẹ́ni fi ń wá ìyọ́nú ọlọ́run ara ń tán fẹ́ ká wa Muhammad sallallahu alayhi wa alihi onye ma ó ní màá kọ́ ọmọ rọmọdọ́nà ìmọ̀ọ́nà ń wá àti sáábà rúfin ọ̀làwù máa tàkọ̀dámà mi dàbí ẹ̀ẹ́dẹ́ni tó bá ń jí ogun tó ń fara balẹ̀ tó ń kírun nínú rọ̀mọ̀bọ́nà lẹ́ni tó nígbàgbọ́ òdodo sọ́lọ́n lẹ́ni tó gbà pé kò sẹ́ni tó lè san òun lẹ́san ìfarabalẹ̀ òun àyàfi ọlọ́run gúfìrọ̀ láwù mọ́ tàkọ̀dámọ́ ní ndàmbì àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ wọ́n forí rẹ̀ jìn ìyẹn la ṣe ń rọra wa pé gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ ẹ jẹ́ àfarabalẹ̀ sí lọ́hùn láwọn mọ́sálásí náà lù àwọn bàbá àgbàlagbà àwọn náà wọ́n tó ń pọ̀ nù tàràwì yìí fahaina shabab ibo lẹ́yìn ọ̀dọ́ wà gbogbo ẹ̀yin òbí náà à ń bọ̀ wá bẹ́ẹ̀ nínú Ramadan rédíò programu wa à ń bọ̀ wá síbi ntọ́jọ́ mọ́rọ̀ àwọn ọ̀dọ́ kọ́lọ́nkọ́ lọ́rọ̀ ẹ̀mí wa ẹ̀yin ẹrúsọ ọlọ́run àwọn ọ̀dọ́ ọ̀mọ̀ fẹ́ sin lọ́hùn mọ́ àwọn ọ̀dọ́ mọ̀ ń wá owó òjijì àwọn ọ̀dọ́ mọ̀ ti di four one nine àwọn ọ̀dọ́ mọ̀ ti di ẹni tí ń ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ káàkiri inú òlu ẹ̀ yá lu opportunity Ramadan kẹ́ ẹ̀ darí wọn mọ́sálásí tá a bá tó ti ń kírun ká máa jáwọn ọ̀dọ́ náà máa gbọ́rọ̀ ọlọ́run bọ́yọ́ lọ́n lè lo odidi oṣù kan yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá ń gbọ́ káwọn ọ̀dọ́ náà ṣe kíni o kí wọ́n tún fi yí padà ara iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká máa ṣe nínú oṣù Ramadan òun ni eléyìí àáfàá lára ń tọ́fẹ́ ká máa ṣe ẹlẹ́kẹrin ni kẹsọ́rọ́tù àzìká wàl àbíyà wọ́n fẹ́ ká pọ̀ lẹ́ni tí ọmọ rántí ọlọ́run àti lẹ́ni tí ọmọ ṣe àdúrà jàmáà kí ni ìtumọ̀ eléyìí níjọ́ tí òsì Ramadan àdìkárù ń bẹ tán ní àṣẹ láàárọ̀ mọ́ torí pọ̀ ń gbá àwẹ̀ mọ́ mi sí àwọn ìrántí ọlọ́run àwọn gbólóhùn sọ táàwì láàárọ̀ ẹ̀jẹ̀ awi èyí tán ní awi nírọ̀lẹ́ má fàlẹ́ ẹ̀jẹ̀ awi afẹ́wọṣọ afẹ́wọ bàtà kódà afẹ́wọ díndín lérọ̀ ó ládùúgbò àti wọn ní awi àtúnrìn lọ kámọ̀ sọ̀pọ̀lọpọ̀ àkàrù la ilaha illallah astaghfirullah kásọ̀pọ̀lọpọ̀ àsàlátù fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kájẹ́kìnà tí ọlọ́run wa kó pọ̀ bákan náà ni kájẹ́kàdúrà wọ́ pọ̀ lóru ká máa tọrọ àdúrà afẹ́ sínú àwẹ̀ ká tọrọ àdúrà gbígbà àdúrà pọ̀ nínú oṣù rọ̀mọ̀dán náà abẹ́ ọlọ́run ọba àlékè ọlá kó jẹ́ àríṣẹ́ olóore ṣe àátọ́ máa tẹ̀síwájú pa àṣẹ olóore nípa two ilé ẹ̀kọ́ mufilin group of schools àwọn náà so nígbọ̀wọ́ ètò ètò alimufilihun ilé ẹ̀kọ́ yìí máa ń ṣe annual ramadan lecture nínú ilé ẹ̀kọ́ wa èyí tó wà ní muslim masfala road ajibola street ibẹ̀ láti ṣe ní saturday april one níbi tí àwọn dókítà wa Abdulkabir Hashim tí wọ́n sì máa bá wa sọ ọ̀rọ̀ olówó iyebíye aago mẹ́wàá àárọ̀ ìdánilẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ gbogbo yín la pè á máa pàdé ń bẹ̀ títí òru ọ̀la tí ẹ tún máa gbọ́ wa ẹ lè fẹ́ pè wá zero eight zero five two six one five three zero eight èmi ọmọ yanyin Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.